لغة تطلق الزكاة ويراد بها الصلاة وأما الزكاة هم الصلاة من الولاية وأما الزكاة لمن يستطيع فيه من شاء وما من طلب الجنة ولا قدر لك وأنفسكم فمنهم èyí tó gbà ká oríṣiríṣi ìmọ̀ ìwúlò lò láti àìmọ́jọ owó ọ̀dọ́ sí ya ìmọ̀jọ ọ̀hún ààrẹ. lọ́dọ̀ àwọn akọ̀wé yìí wọ́n ti ṣe bàbá ẹ̀kọ́ yóò lè mọ lórí ẹ̀kọ́ yóò lè mọ lórí nínú náà mọ lórí. طريقة معقولة بشروط معقولة يمكن أن نذكر ونقطع بذاته أمورا ليس كثيرا نصر لإبراهيم إن كثير من الأمور طبعا كثير من الصور وكما قلت لك من دونه في الأمور وإن قد يتواجد èyí tí yìí wọ́n fà yọ nílẹ̀ òun kí ni màá sọ kí ni mo gbà yẹ fà pẹlẹ nínú fọ́tí mílíọ̀nù náírà lọ́wọ́ fọ́tí mílíọ̀nù èmi náà ta sọ́nà ògbójì káàkiri ọmọ fọ́tí ìdájọ́ lọ́wọ́ wọ́n ti lè pé onígbàtà mú iye owó mi lóṣù lọ́wọ́. a lọ náà pẹ̀lú àwọn ọmọdé ọmọdé àti àgbàlẹ̀ kan mọ́jà ní ẹni pé. lára mẹ́jẹ̀mú bákan náà bòdókò ní máa àmì sọ̀rọ̀ onífóònù ọwọ́ ìgbìmọ̀jẹ́ ní owó ọwọ́ ìṣẹ̀ríà tí yàrá oúnjẹ mú. lára mẹ́jẹ̀mú ṣàwọ̀lá ní ṣàwọ̀ tí ọdún kan ó yí kó bá ọwọ́ mi bàbá yìí kọ́ tó wọ́n ń yíwà bó ṣe wà àjẹpẹ́ owó ìdílé kàkánná làwọn wà sáà sí náà ó ti ó ti tó dání lọ́nà dání ó ti lè fàájì ìdúró láti lè fi ìkọ́ lọ́wọ́ fún àtẹ̀yìn. lára àwọn mẹ́jẹ̀mú bí òkè ẹ̀fẹ̀jẹ̀ múlẹ̀ ó ní àdìmọ́lò wọ̀dà áàkì ní kékeré àwọn mẹ́jẹ̀mú ìjàkà ó ní kọ́jọ́ pé ẹni tí ó yọ ìjàkà ń kọjú bàlá wà bákan náà kọjú tó dà bẹ ìlà ìbẹ̀rẹ̀ lọ àwọn àfa ẹni wọn ò kọ wọn ò gbọ́ra wọn yé lórí pé ẹni bá tí ọkọ òun náà lọ́kùnrin àti lóbìnrin ṣùgbọ́n tí ọ̀gá rẹ̀ owó tó tó ọ̀nà ìdáhùn tó fi ilẹ̀ fún gẹ́gẹ́ bí owó náà ìdí omi ìdí òyìnbó àti àdéhùn. bákan náà ẹ̀ńtọ́ yóò dá àkàrà òun náà wà ìyá wọn irú ẹni bá nínú ìjà àbáyé gbàgbà níbi owó rẹ̀ sí olówó olólódà owó mú òsì yẹ owó ìdìbò olólẹ́yìn sọ ìyá máa ń ìdìbò bíi ní gbígbà ọgọ́rùn-ún ìdìbò olówó táwọn ẹ̀ka yìí aláàbò ọ̀rọ̀ bí márùn-ún lọ abẹ́rẹ́ wà fà lórí abẹ́rẹ́. ṣùgbọ́n ìtọ́kẹ́ wọn ni wípé a yọ kàkà níbi owó ọmọ òun kan tí ó gbúdọ̀ dàgbà. bákan náà ẹni tó yẹ dá wọn yà wò ni a yọ torí pé owó làárọ̀ kìí fẹ́mi tó lọ owó ńlá bá ní bẹ́ẹ̀ owó kan náà. a yọ wàá yọ ọ́ ọ̀nà tí ó yọ owó rẹ̀ tí ó wà níbi amúlé àwọn ènìyàn náà yọ ẹni tẹ́ ń tọ́jú olùsọ̀wọ́ fún ọmọdé kékeré wọn àti ẹni tó jẹ́ bí èèyàn olùgbọ́ bàbá náà tẹ̀síkì ẹ̀dá àti òmìnira báyìí òun ló bá yọ kàkà nǹkan tí ń sàmì nínú àwọn ọmọdé náà ló bá wọn yọ kàkà ṣùgbọ́n tí a tó pọ̀ ẹni láti àwọn ìdílé kọ́mọ bá wọn fọwọ́ ṣe wò kó lè bàa lè gbé yọmọ àwọn dáadáa nínú ìṣàlẹ̀ ìtàbò fi àwọn àyè àtàwọn látà kó lọ àwọn owó àwọn ọmọ yòókù ẹ̀rọ máa ń fi ẹ̀rọ kan ẹ̀rọ ń fi láta ẹ̀rọ ń fi ọ̀dẹ́ náà àti ọ̀dẹ́ náà ń fi ìtọ́wá lẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ náà.

وأقل àkókò lọ́dọ̀ àwọn èèyàn ọ̀nà yà ń lọ bá owó ìwé ìdájà àti lọ́dọ̀ náà tí màá di ìṣòro máa ń mú lára. wọ́n máa á fẹ́ wọ́n lè jàpá sí i. ṣùgbọ́n àwọn ìfẹ́ bá kọ́ àkọ́kọ́ ṣe ṣàlàyé ìlànà ìlànà dáwọ́ ẹlẹ́ẹ̀kejì ìkọ́ mọ̀lá tí máa gba méjèèjì yọ lẹ́nu gan fàmílì mọ̀ àyìnbá ọ̀pọ̀lọ̀ làlẹ́ ìkọ́lọ̀ tó ọ̀rọ̀ ìlànà ìyá yìí ọ̀rọ̀ ìkọ̀ọ̀rọ̀ ju ojú ìmọ̀ àwọn pé ọlọ́run bá yẹ ó ṣe ìdàgbà yíyọ ó ṣe mẹ́rin ìdàgbà yìí فمن أنكر وجوبها فمن أنكر وجوبها عندما يأتى الطين لما نكلف لها تولي جلالها مع علمه به ليه اسم الطين لما هو الآخر إذا بان بالجسم كيف يقول الطين خارج من الإسلام تستلف من الإسلام ما أصدق إذا كان في الواجب الإسلام الواجب الإيمان الواجب ولاية السلطان ترى من هذا قمتين إنكار ركن من أركان الإسلام إشياء تقوى إنجوري من إيقان إنه من الإسلام مرة ẹgbẹ́ àgbàkọ́ àyè ní gbàgbá ṣùgbọ́n tí ọ̀yọ́ kọ̀yọ́ bọ́ọ̀kì àmìwáṣọ́ ṣá nítorí kọjá wọn ní àgbàǹgbà tí ọ̀rẹ́ pọ́tẹ́ẹ̀dì ìwé ìbámu àgbà lọ́wọ́ rẹ̀ bó ṣe fi bájúbá wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n sì máa kà fún ọ̀kan àwọn ẹni aláwọ̀ kódà lọ́wọ́ ìmọ̀ fún àtúntò lẹ́yìn tó wà lọ́wọ́ kàkà òun dúkìá rẹ̀ bá tún wọ́n tún dá méjì yóò ṣe sẹ́yìn àwọn ọ̀kọ́ bàtà. báyìí tọ́lá tó nípa ìlànà. zaka azabu àti ìjọba zaka mọ́tò àti màkàrà ìníbàtà méjì ìṣòwò náà àgbòrò àwọn ìṣòro ìdáká àwọn nǹkan oníkóró àbáwọn nǹkan òní tòmíìtì náà ààyè lọ́dọ̀ gbàgbà tó lè zaka fúláyé fúlá náà ó ní zaka ẹran ọ̀sìn ràfúnì màálù yá bẹ̀rẹ̀ láti orí ìhà ọ̀pọ̀ ìyẹn ìzàkàtò sọ́ọ̀rì ìgbìmọ̀ ìlà ìzàkà àwọn nǹkan táwọn mú jáde láti ìzàkà nǹkan ọ̀gbìn mìíràn yóò gbòógì láwọn nǹkan oníkọ́rọ́ wàsínà àbáwọn kìlẹ̀ ṣòro kílẹ̀ rí lórí báyìí. káàkiri nǹkan ọ̀gbìn níjọ abá kéré lónà láàyò owó bùkátà sí àwọn aláàmì ìyàwó kọ́dún kan tó yí kó owó bùkátà sí. kí wọ́n wọ ní bẹ́ẹ̀ ìdókòwò ní ọjọ́ ní bá mú jáde títà kó tó lè wọ bẹ̀rẹ̀ yìí bó tẹ̀ jẹ́ náà fọ́ òun lélẹ̀ lọ́dọ̀ tó wà wọ́n àní fata kọ́dún náà ká bá ń sọ nípa àwọn owó tá a bá gbìn tó ṣe pípé òjò lọ́lọ́mùbá ni yóò fọ ọ̀nà ìdájọ́. Dàmúná òun bẹ̀rù ìmáàlì ọ̀nà sọ̀rọ̀. Ìdájọ́ ìwọ̀n ní òjò lọ́lọ́mùbá ti àgbà lọ́lọ́mùbá ló ń sábà rẹ̀ tí nǹkan ojú ń jáde dáadáa. Wọ́n á ní àá àbákẹ́rì máa ti ká ti àgbẹ̀ ní ìlú ìlẹ̀ ẹni ń fún lórí. Wọ́n á ní àdúntẹ̀lẹ̀ omi kan ó ti lẹ́yìn ibi tá a dáko sí àwòká àdìhàn tàbí yá àìbẹ́ẹ̀ tẹ̀ kọ́ níta àgbè fúnra rẹ̀ ní ti gbòǹgbò rẹ̀ lọ́lọ́run ti ń fa omi wá wá sí níbẹ̀ wọn báyìí bọ́lọ̀ sórí mi káàtẹ̀ ṣe wàhálà pé àtẹ̀lọ́ra omi àtẹ̀wọ́ ẹ̀sẹ̀ rẹ̀ àtẹ̀ńgbẹ́gbà àtẹ̀ńgbà wo sórí òṣèlú báwọn níta bá mú jáde nínú oko wọn kò lọ fẹ́yìn ìdá kan nínú mẹ́wàá ìlà ìlú ní àtàrà àlàkóṣèwò ìdá wà ìyẹn wà kó lọ fẹ́yìn níta bá mú jáde. wàfẹ́ ìmọ̀ àtọ́kọ̀ yà sí àwọn àní ṣùgbọ́n bá dé pé máa ń ṣe nǹkan lára mi tí bá ní bọ́ọ̀mù mi sí tàbí ń jọ̀ọ́ pé kí màá lò ní àwọn aláàlò máa fi owó kọ́ wọn abọ́dọ̀ máa ń tó kọ àwọn ènìyàn rẹ̀ àbá àṣẹ wọ́n ẹ̀sẹ̀ mi ẹni tó wà láti máa fi lẹ́nu tó ní ìsìn ló ń ṣe ìdajì dáwà ìdajì dáwà láyé nígbà. ètò ìtàlá ọ̀pọ̀ táwa la fi ọ̀rọ̀ adékẹ́tẹ́ ìsáàyè yìí tẹ̀ wọ́n ní wàhálà yìí. tó bá tẹ̀ tí wàhálà bá ti wá fún un adékẹ́tẹ́ fáìlì láàyè òwò tàbí kakùn fẹ́ẹ̀lì mẹ́wàá níbi tọ́lá ọ̀pọ̀ èdè ọ̀pá mẹ́wàá iná máa jẹ́ bẹ́ẹ̀. níbi tọ́lá ìkejì gbogbo níta bá fún jáde á kùn sọ́nà òkú one over twenty oní ọ̀nà jẹ́ àgbàgbà. sùwádìí ni àdéhùn ọ̀sẹ̀ ìmúlẹ̀ ńlá bàbá àmọ̀wárí àti mùsùlùmí àmì ìgbà ní ìgbà wọn. wàlá tẹ́lẹ̀ mú حتى يبلغ نصابا هو خمسة أوامر إذا كان قومي أنت أفهمي لليشو zaka wò sí ìwọ bẹ wọn táàbù májàmú ní mọ ẹ májàmú náà ní pé ológun ní sọ ìtààmù jáde nínú oko kí nǹkan ọkọ tó. kó lè bá ìgbà láàyè. tí wọ́n á ní òun ọ̀gá àmújáde kọ́ńtà tó kọ́ fún mi wíìsì kì í máa mọ̀. wíìsì kọ̀ọ̀kan ó ṣe déédéé ọgọ́ta sọ́ọ́rán wọ́n tún lè jẹ sọ́ọ́rán. sọ́ọ́rán yẹn yọ kan múdù mẹ́rin oníbẹ̀rù sọ́ọ́rán yẹn yọ kan. àṣetùmọ̀ rẹ̀ ni wípé a ti sọ́ọ́rán parí na wọn rẹ̀ ti ṣe ọgọ́rùn mẹ́ta tàbí ọ̀ọ́dún gẹ́gẹ́ bí yorùbá ṣe máa ń pè wáyé ọ̀ọ́dún àwọn afinẹ́rin sọdún púpọ̀ ẹnu mẹ́rin dáhùn ẹnu afinẹ́rin lama na hukunku na wala bayi su to lawa kuma da ne sai kuji ne na a bisa da yanzu ne kuji a bakin wani kudin da abin za a mutu ma da kilanci gugu da sun sauri tsara to ni da in ta samu jari a ji shi ne yau ba idan yau ba da ne daga yau ba da yau ba da ne. Sumatu ba ta fi लगा सकते हैं ऐसे में यार इंस्टाग्राम में क्या दिक्कत bá bọ̀ bẹ́ẹ̀ kì í ti tọ̀lé àná. Zàkà tó jọ́ náà yàn kò tí ì pọn dandan o. Níbi nǹkan tá a nù bóyá tí a gbé lómi, àbáwọn nǹkan oníkóró mi lókun ìgbà tí ń ta ń jáde ń tó bá ti lè dé ní wíìsìkì márùn tí ṣe ọ̀ọ́dún ọgọ́rùn-ún mẹ́ta sọ́ọ́rọ́ ó sí one thousand two hundred ní wúdù wúdù táwọn tó ń yin dábà wọ́n ti ń tó tó ní oko àbẹ̀wò dáadáa àbọ̀kà àbàlà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ti dàbí ní àbí ti rìn náà yìí táàbí ń tó tó one thousand two hundred táàbí ń táàbí ń jáde àti tẹ̀lé bẹ́ẹ̀ lọ. ဒါကိုလည်း láti pé èkó bẹ̀rẹ̀ kan fáàtì wọn kò mọ̀ sẹ́yìn láyé ìgbà. wọ́n wọ́n tó ètò nàìjíríà nípa ìrìn ìpàdánù àwọn àìsàn. wọ́n láti ní ìgbà láti lè sọ̀rọ̀ láti lọ́nà ìgbà láti lè bẹ́ẹ̀ àmì àmì. adébẹ̀yẹ bá ká kọ́jú pẹ̀lú wípé ìgbà ká yíyọ ọ̀pá dandan níbi àwọn bẹ́ẹ̀ kọ́ alùpùdọ̀wà àwọn ewé rẹ̀ bí ewé ẹnu gbúre ilá àbẹ̀rẹ̀ àwọn eléyìí nìkan wọ̀. títúrì gbèsè ẹ̀ títúrì wọ́tà mẹ́lọ̀ hábúhábú ọ̀gbẹ̀dẹ̀ nìkan wọ̀ wọ́n náà nìyà lè kọ́ ìyẹn nínú àbẹ̀fọ́ torí ọ̀nà ọmọ tó wọ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti gbà wá ìyẹn náà àwọn nǹkan ìwílẹ̀ ìgbàkáwọ̀ lọ́wọ́ àmì ìgbàkáwọ̀ wọ̀lẹ́ ní alẹ́ ìrìn àjò ìrìn àjò àti fáwọn náà àlẹ́ kì í ṣe nǹkan oníkọ́ kì í ṣe nǹkan kọ́lé ní ọ̀yọ́ ńlá ká ẹran ọlọ́dún kankan ìlú ọ̀kan ìlú ọ̀kan. Nígbà ká ẹran ọlọ́dún kankan yẹn jọ iná ìlú ọ̀yọ́ ńlá ká lápòrí márùn-ún tó lórí mẹ́rin. Ìbọ̀bá lórí mẹ́wàá ni nǹkan ó yí padà. Sọ́dọ̀ wípé ẹran ọ̀gbìn wẹ́wẹ́ méjì tọ́jú àgbo ènìyàn yọ ọjà tí èmi mẹ́rìnlá méjì náà láàyè bàbá àti mẹ́rìndínlógún àjẹpẹ́yà náà ọ̀sìn mẹ́ta láàyè ọjà tí èmi mọ́kànlélógún mẹ́ta náà ní bàbá wa dògún àjẹpẹ́ mẹ́rin láàyè tí èmi mẹ́rin ó mẹ́rin náà láàyè yóò tó mẹ́rin lógún ìgbọ̀ ọ̀tún wá sí mẹ́rin lọ́gbọ̀n ìlànà ẹ̀ma wá yọrọ àkùnmí àkùnmí káwọn aṣọ ń dàgbà nígbà náà bíntì màkọ́ọ̀dù láàyò bíntì màkọ́ọ̀dù ó ní àkùnmí tó ṣe pé ó ti ní ọdún kan lórí ìyá rẹ̀ tó bí òun láti lóyún láti gbogbo ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ń pọ̀ sí làwọn táwọn ẹyẹ ń dàgbà ìní ọ̀nà yí padà sí àwọn àkọ́wọ́ kékeré wọn sọ̀rọ̀ àti lẹ́yìn ọ̀pọ̀. yẹn ni pé àkọ́lù ní sọ́ọ̀tù rẹ̀ ní ìwúlé sọ́ọ̀tù fún ètò kéréjì ní sọ́ọ̀ nínú òfin ọ̀pẹ̀yẹ kéyìn wọ̀ nínú rà fún mi kí zàká kó tó lè jẹ́ ọ̀ràn àyàn bẹ́ẹ̀ èyí ò ní rà fún mi máa. tó bá ṣe wípé màálù báyìí ọlọ́run àwọn àgbẹ̀ wá kọ̀ ọ̀ wá ní bẹ́ẹ̀ náà ẹ̀jẹ̀ àbúrò wa léèrè èèyàn mélòó oníyẹ̀dọ̀ gbàgbà. bí ẹ̀ bá ní máa tó mẹ́wàá wọn kò láti kó sá wà yìí àwọn màálù tó kéré èèyàn máa rí ní eighty thousand hundred thousand. àwọn tí ò kéré pọ̀ tí ò tó ní pọ̀ one thirty one fifty òun ti bẹ́ẹ̀ náà bí ẹ̀ ní máa tó mẹ́wàá gbàgbà òsì ìwọ́ ó mẹ́ẹ̀ẹ́dógún kò tí ì tó dàbá yọ ọ́ àmọ́ níbi dáwọ́ ní ìdógún dàbá ò sí wọ̀ á ọmọ títí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti dàbá ò sí wọ̀ á twenty nine ìjọba ní dàbá ò sí wọ̀ nípò lára rẹ̀ ní ìjàmbá nínú màálù alágbèsàn ó tẹ̀lé gbogbo ní ìdíwó lẹ́yìn tẹ̀lé ìyá rẹ̀ káàkiri ẹ̀wù ìjàmbá tó ṣe fò tó ń ti jẹ́ ìyàmbá àdéhùn lélu òdìdí ọ̀gá. bí ìbá wa ti pé àwọn ẹran ọ̀sìn wẹ́wẹ́wẹ́ ń bá ní ènìyàn ní ìgbàgbọ́ òsì wọ́n bẹ́ẹ̀ ó dàbọ̀ pé ọ̀nà ńlá wò wá ọ̀yẹ́ dájú ìgbàgbọ́ òní wò. ọmọ ìdílé dájú bá ń bọ̀ sí àgbà òní wò dájú mẹ́rin èyí sì ìṣòro ní ìgbà jésù tí ó fi fi ògbójì kọ́ ọ̀sìn. ìbò bá fi ògbójì màílà fún nínú àwọn àwọn ìdàgbà ní ọlọ́kùnrin àtọ́jà wọ ìlà àwọn ìdàgbà. tí ìkọ́kọ́ ta ìyàlẹ̀ náà láyọ̀ tí ìkọ́kọ́ nù ìyàlẹ̀ náà láyọ̀ kódà tí èkó bọ́lá ẹ̀rọ kan náà lè jẹ́ ìwọ̀n dára bọ́lá tó di one twenty one máa ń lò máa ń yí ọ̀rọ̀ tó pọ̀ kan lórí ìyá ìgbà. ó ní wa náà yọ wá máa tẹ bá tó ní ọkọ̀ òdòdó àti tí ó kò jẹ ní pọ̀tọ́ kò jẹ Ibrahim gbogbo ẹ̀ pátá wọ́n ti ní wọ́n kò tọ́lẹ̀ Ibrahim. tó máa ti lè tọ́lẹ̀ Ibrahim làkà mélòó wọ́n yọ ẹ̀yọ̀ kan wọ́n yọ dípò wọn lọ níta. làbá àgbẹ̀ pé láàyè

nípa kò sí sáájú níbẹ̀ kò sí èsì jẹ káàkiri bẹ̀ ẹ̀dẹ́gbẹ́ nípa náà àti àtàkùn àti ìlera kò sí àkàtà pàtàkì ìlú ìlà. لأنه هو لما تجوهم بالتأمين حتى يوم بين الأنداعي ثم هو يواجه اليوم لا يجوز فيرى سبيله إذا كان لو أن وجودنا ثم وقر

jáde kó sàdáka lọ́wọ́ ìdàkọ́ sàdáka kó náà láti yọ tó bá tẹ̀lé ní sàdáka tó tó nìjọ́ òdiwọ̀n bẹ́ẹ̀ kéèyàn ní lọ́wọ́ kí gbàgbé tó wọlé owó kí wọ́n á lò ní wọ̀nyí oníkọ́ńtò àwòrán oní àwọn péyà máa ń lèkọ́ lè nàbí ìsọ̀rọ̀ pa ọ̀nà ìwọ̀n sẹ́yìn lẹ́gbàá tí nàbí ìnà pọ́ǹtì àwòrán ṣe ń sọ̀rọ̀ kan ní ìbánisọ́ lé ní àwáàkì márùn lówó fàdákà zàkà yíyọ ọ̀pọ̀ lọ́dọ̀. ẹni máa tó kọ́lá bá kàmú fún sọlá báwà kí ni ti ń jẹ́ àwòkíyà. àwòkíyà ẹ̀yọ kan ó ṣe déédé owó nàìjíríà ní ogójì nàìjíríà ní ìsìlámù ní o. fàyàfóònù ní sọ ní àtẹ̀jẹ̀rẹ̀ àní ìsìlámù yìí. adébẹ̀ntàn yìí ti òye wípé kí èyí ó ní òdodo ìgbà àti ìgbà owó dídí àmì two hundred million èyí ó ní lọ́wọ́ dídí àmì ẹyọ kan sábà fàáṣá mi ọ̀ọ́n wàyẹ̀ kúrò ní àtàgbà àmì ọ̀ọ́lá wọ́yẹ̀ and ninety five five ninety five gram ní owó àdáta tí yàn bá ní lọ́wọ́ àdúgbò náà lọ́wọ́ ìgbà. ìyẹn ṣe déédéé fífàtà náà nínú ìyá nínú àwọn ìyá nínú ìgbà ó ṣe déédéé fífàtà ìyá àbí ìyẹn owó. wà á yọ nígbà pàjáde níbi góòlù àti màdáka ìdáhùn ìdáhùn á ìlànà onígbà kan èyí tó kó nígbà ọba nílọ pátá divided by forty nígbà wáyé bẹ́ẹ̀ onígbà kan àti kó o lé owó rẹ kó o lé ẹ̀sìn ogójì ìkó ẹyọ kan wá ní ọba forty onígbà kan wọ́n tẹ́lẹ̀ ní ìgbà ṣe àwọn ọ̀rọ̀ ojú ta wá wà yìí àná bóòlù àná fàdákà àná dínáàlì náà owó náírà ìlànà owó náírà owó dọ́là rìyáàlì. ìgbà tí ìgbà owó délé àbí àjẹpínpẹ̀ wọ́n ti bàtí sí àgbàkà àgbàkà yìí lọ́kọ̀ dáadáa nù. wàtájú ní kàkà fìdí káàdì wọ̀nyí tó lọ ọ̀rọ̀ ọ̀kẹ́ nàìjíríà sàwá káàdì káàdì ọ̀kan ìjà owó àmì ìdáhùn ti dèmí náà ìkàwé dèmí náà. owó náírà àbí góòlù àbí bàtàkà ìyọ̀ gbàgbà rẹ̀ ọ̀pọ̀ dáadáa yálà owó ìgbẹ́ lọ́wọ́ rẹ ni àbúrò ti dáhùn ìṣòwò sí ìdáradà wọn àdáradà fàtẹ́jì ìrọ̀lá ìpàdéyìn sáàdì ìrọ̀lá ọ̀nà àǹtàn àti ìtumọ̀ àǹtàn àti òye pé zàkà padà níbi owó sẹ́yìn kájá lọ́wọ́ rẹ tí ò sí ìná níjọba san ọ̀lẹ̀ zàkà rẹ̀ ọ̀lẹ̀ jáde ọ̀ mọ̀tá ẹgbẹ́ gbòòrò lọ́wọ́ màlíù lọ́wọ́ ẹni tó fi afẹ́lẹ́rẹ́ ní fún olówó rẹ̀ kọ́jẹ́ kọ́jẹ́ ọ́ òṣùmọ̀tò wà lọ́gbà lọ́dọ̀ rẹ̀ àdébùtà bá fi ìrìnà bẹ lọ́wọ́ rẹ̀ ọba tí báyìí ọ̀sẹ̀ ká báyìí lọ́wọ́ rẹ̀ náà ó sì máa wọ ilẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀wà ìrìnà ká gbogbo ìpàtà. mọ̀tà tó gbé sùn ẹ̀tọ́ ya máa ń lérò ní màmá lérò ní ẹ̀sìn nǹkan ọ̀dẹ́ àti lọ́yàwó lọ́ọ̀rẹ́ òbí yá àyè bẹ́ẹ̀ ti tẹ̀ goma da kwanaka illa da kwanaka da yawa a ta kuma da yin zasu da kare kuma wuce da yawa a cikin bana zaka da hada yawa awa yau ni ne zaka ko wuce da ọlá lábàlẹ̀ lọ́wọ́ ìlànà ìwájú lórí abalẹ̀ lẹ́ẹ̀kẹrin ìyẹn zaka ọ̀rọ̀ òbí ìdáwọ̀ eléyìí. abájáde àtàwọn ìpínlẹ̀ rẹ̀ tá a bá gbàjọ àwọn ọmọdé lẹ́kọ̀ọ́ sí àwọn ọ̀la òun bákan náà àwọn ọmọ ọ̀lẹ́kọ̀ọ́ láti gbàgbé ìgbàgbá eléyìí jẹ́ àwọn abala ìdí àgbàjọ.